الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد <clears throat> ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ورضي الله تعالى عن السادات التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد إن أريد إلى الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يبقى قولي فالسلام عليكم ورحمة الله وبركاته إن الله يلو عز يشبه قبتي الله echi نفقه سباتا sai make da su mana da kwai sai ta ji jama'ana ya ji sai lafi da aminci na iga dun kuma lawan fi gubuci a so ya ka duke gikini aya bana Allah subhanahu wa ta'ala on ta ji ji wuya yi be pipanu ah, oh, pa alita ni banu adama e ba e ti je e zuriyo na inan na iga agada aya na shi na ga yi aya arata benin ce ni ya otu shura aya na na Allah subhanahu wa ta'ala <clears throat> wàtí bayani ayi wahayi be ipaga ya kaka yin wahayi umale ayan na la ti tube ya nabi muhammadu na sallallahu alaihi ya udi ga be ga nabi ya ga oto ma ga ga o mo to ke o nabi musa ga ga be so pe ar mo to ya so pe gana abe ki nabi annabi sallallahu ta'ala ikafiri ya ji imani da wani gawa da soko iga ga jahaci wace da ga ga sokwe umarci da sokwe kan ga yago gaskiyo yadda annabi musa kun ga ga sokwe umarci ya ga misu abu nan annabi ya lam musa musa annabi musa mutu ya wo ganin soko amma le soko ya har ma annabi musa to wa da lamini wuwi soko ma ga wa je ịkọ na wa cunle wana amma wa gale ga wa je ịkọ na wa cunle na pati na jewa da ana ilẹ̀ فإن استقر مكانه فسوف تراني kipati na geo danani daga wace bababani pati wuce ga gibo yanzu ndo a jiwa to wuya na yi musa wa gami su kulle yau walan ma ta jalla rabbu li jabal ya laukiyo dakka idan so ti wa minu ba pati nono pati biruku wa hara musa sahika anabi musa to wa an ni kitiki wa sutu wato da dalilin aya wuce annabi muhammadu ga ya gane yahudu ya ga ga annabi musa ke sokwe arin wato ya daga sokwe na wani ga annabi mu yawon tuta hajji annabi ga a'a annabi musa dai wo gani soko amma wani soko ya soko ti ci ala jin guji bayani ya. Tuba. أعوذ بالله من الشيطان الرجيم

ko kuma su ko jala ko jiye kwa wundo ci yu yu ili ne ila ha mutu go wayi da an ruya al anbiya ibn ne annabawa ji hakkun boru yo mutu ga mana annabi to kon do ga nana na so ko de ga twin no no ade nana yi wayi na ene annabawa so ko yi wayi yo ruya al anbiya yi wayi enana annabi so ko ga nana wayo nga mala annabi ibrahim nana ga inni ara fil manami ko anni

kasan da wato ngala sai la hukunci na adda na siyan alkur'ani ko a siyan na muhammadu bayanan kaga wani le na boni ba lujja ba lujja hujja ina ne daga nan na unga di daidai da kitabullah wa sunnatillah wa sunnat rasulillah to o ga amfani jodi nga shi usman don ga kan dole daga nan na ina hunci udatuwa bekere shari'a musulunci

adene na jona ole nu peji ara gaga oji zuga mara oke na nan ga ka to pata she de wo le ta wo de bando le ta na obe gbe no le so ko ga bena na ga te duoro ki te ate loro ka za te bi ka za ka wa ke wale ke no le ya no ale le ga de no ajona e da le mo ge gi gi na to le ga na a'udhu billahi minash shaitanir rajim ti bi a ti anu ozo a'udhu billahi minash shaitanir rajim wasu koko gaskiya da ce san ga ga wace da imani obo wace tauki wannan hazu fa imma yanzaghannaka min shaitani shaytani nazghun billah Uh-huh.

mege nan na ga mi atu ko kuma mege nan na ga atela atela mi lokun ko mege nan na ga da ki ce ku pe mi ko mege nan na ga wa kaza mi ko mege nan na ga kaza kaza wajen ya wa ni ko ki ya da mi yo to ji na o ko pasa mi wa ni ko ti ge wa ni ko so de no le no na bege no gbe na agola mi ti ni o cho da gbogbo ati o su kuta a'udhu billahi minash shaitanir rajim ko kuma lawo ne a'udhu bika min kulli ma ra'aytu fi manami an durani fi dini wa dunyaya su kuma ya waye sadi hoyi be en doro mi le nan nona talugu jinugu adini mbo to ijele mbo ma daga mi tin ce su kuta o ta kalma na ji ko a wuri lalle shika na ji wa gani ga sau ta zan doro be ma o ya wuta ga ti na me na da ma na na zaga ike kwaton ce ya gina gawa gagun da wuza mutu da sun batan da kuyi mai kauna ipai mafari na annabi su kwaye lagu wayi daga bayan soso na ngayi ipayan ọba kan albasharin an yi kalima wula illa wahyan ipayan wayi da agwatayan inana an ko kuma ipayan baci ni warayi ida ye a zuzumai ya kan ezuju gagadoyi o magari da ne gagadoyi ne ma ola ga yi kano gaddar kana ga ija ebe non ga na ka pato so wa ni ba na ale ka pato ya na wala wuyi ji filiona na ta ma wuyi filiwo to ale so ga ila mi mi au mi warai ita ko kuma e go wai zume ye kan la ne gagadoyi wa liuya amma wa tewe na we zana iri wayi na sokote jiya annabi musa kafiri ke gaga annabi musa sai le soko sai wo soko sokote da ga mana gada na ina da gida annabi musa na mi da baza da annabi musa amma annabi musa da miya wayi ne layi ne au ni wara'i hija zumai ya kamo ngai na annabi musa sai shi daga kin kato wuli aske ndo tie wuli lega luwa wuli su daga aske no lu lebuye e ba aske tu bube su ata wuli ena no le wuna ya Allah subhanahu wa ta'ala gan wuyo inni alabi wuko qala inni ana rabbul alamin qala inni ana rabbuka fa qallana alayka innaka bil wadi al muqaddas tuwa inni ana Allah la ilaha illa ana fa'budni wa aqimi salata li dhikri inu kubo wale ga ga edana ne musa tu bayan nana unje na da twa ko te ga unje na ole a ni so koyo so ko ti ya ga ga ga ne musa a ga lokacin tun tu bi fir'aunu alayhi sake wa be so to te ga ne wa go wa waziru yani ij'alni waziran min ahadi haruna akhi kokami aja na tutuwe na ya daji mara do teno da tumina amma me wago wawo zero ya mi mini mini family mbomo aliza ya miyo mini sami mi yo awa litumi yo na da ba mi ko tere gore farawo na sokko tuto yo aruna sokko aruna laji tutu sokko dimo akuba ba idha ba ila firauna innahu tagha wale za wuce na ce da Musa kagan da Allah rabbul alamin na ngai au mi warai mi ne pan so ko la de de da guru yi e ti tin bon ga don au ko kuma yursa rasulan na watu tuntu kizana e ma ekpanye bati mi wara ihija dana ege gana wa luya ekpanye sati samdo toto wa studio nga ike no wadu tuma laika jibril deina agami ne ekpaga wa ikuta to yi wa yi alqur'an nga yin zuma no yursila rasula wa yi alqur'an ba ta malaika jibril ya wayu ibi ibini ma ya sa mutu ya duwa yi da yi ne na gafo kuma duwa yi gangana bayyana ta ala fi aya Allah daga ya yi mini aya no an na kalama hu li ibadi ala salafati a wujuhi da kokuta nga wasu kwe da alaga bezawa hanyar kokuta nga wasu kwe da alaga bezawa hanyar ninin ba kubo alwayu bi tariqi ilhami awil mana wayi egba ilhamu ko kuma egba enano ni ba tima an yusmi awu kalamuhu ni warai ija ezu tuwo ga soti mugale soti ma ni ezati alwayu bi wafiqatil maliki so ku tuzubi kiwe da da ga da ga jama'a daga aniga ko kuma su da shi aniga ifakutan wa hadha qasid al anbiya man ga ma e malaika sokku be maza da sokko do guru ga an ga an la sa nabi sokko yi wa tsani ne ba ci da ma zuju ga be do ga liye ma nga wuce la sa nabi Musa ya nabi Muhammadu sallallahu alaihi wasallam mana kene sokko bada de annabi Musa dana atubu bada de annabi Muhammadu yo lokacin di Isra'u na da zai shi na subhanallazi asra bi abdi laylan من المسجد الحرام إلى المص إلى المصد إلى العقبة سبحان الذي من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله نعم باركنا حوله نعم wale Allah ta'ala on galla annabi Muhammad dazan daga masallacin Kaaba da masallacin Al-Aqsa Baitul Maqdis a ga yadda nan kuma da nawa amma awa ndo awa ya she penyo ga so kwala annabi Muhammad dazan nan ga so kwala annabi dazan boji yaka ya kafiri ele na ba yake da yake bene ya eze efe bekete ọ̀bẹ̀ yẹ ṣí ní ó ti káwà ẹ̀ ṣí pátá ọ̀gá máa dà wọn lẹ́yìn àbọ̀dẹ̀ ká àtìkú gbọ̀n ọ̀gá tèmi láwọ̀ àmà àdẹ̀gẹ̀ ní ẹ̀ṣẹ́ ká àtìkú gbọ̀n ń láàjẹ̀ ojú àwọn máa ń sọ́kò bẹ́ẹ̀ kíá a àdẹ̀gẹ̀ tó ti kí ọ àṣùdì sọ̀kú bẹ́ẹ̀gù ìnáwó ẹ aláwọ̀ àlíyùn ètùnà látùnú yó kẹ́tí fún àdìta yìí gbogbo hakimun ẹgbàmọ̀ yó ètùnà ade no ebe ilo yu chibi tina kenu ga le na kenu papa ga wan juji ne ga don tan wa kadhalika awhayna shirata àwọn àìná ilẹ̀ ìkà ìdíwá ìdẹ́gbàwò rẹ̀ ru'an min amurina ru'i daga umarni ibo ai waka ma àwọn àìná ilẹ̀ àgbà ìríkà bínà rusuli kendo ìdíwá ìdà ya zando sinajin waya mini tutu yóò náà ati aga aw aina ilayka ya muhammadu adal qur'an ati ga yi juwa ya alquran ne wasammahu ru'an da anna fi hayatul nufus qur'an ga so ta yi don ruhu babo rai babo ibna ra'ato ra'ato ebo dan rai daga cimbo yi ce wani tabbata da ni alqur'an sammahu ru'an da anna fi hayatul nufus rai rai yen ba rai da yen ba on da mini ba ko e do jina alqur'an ngam la to ko ru'an mi amrina ruhi daga bayan yibo fa kama an al le nga la rai ba dita wala rai dala da alqur'an yi gafiyo min ken da yi jiwaya alqur'an biya wadana yi da ya tutule shi da tajiridi ke ya tafi ke malkita ke littafi to na ke alkur'ani wadda mu fiye shi bala walal iman mai ya imani wadda mu fiye shi bala annabi muhammadu kun shi do kafi ji wayi biya wani wadda na yi ma'u alkur'ani wadda na alkur'ani na kuma ke na ke yi imani na amma idan ita ji wayi biya wani wa qur'ani ɗe wa imani ɗe ko ga walakin amma da ja'alnahu yulafe alqur'ana yulafe nuran aske na dibi man nasha na ye uba be de ga bai ga uba na min ibadina min ye wuji yo no le ko qur'ani ko don lu hakika wa annabi muhammadu latadi wa wuzaba ila suratin da ya ko mustaqim na idede na imana la tushidu ila dini qayyim wa jida pa da eh, addini na idede na ngama ya addini musulunci pàdé aláàgò etí ìkọ́nà òdì àwọn alọ́gọ́sí náà mo dà tún àlà òkèlè ìgbàsókè yà dí mẹ́yẹ̀ ṣe Za n'oge naanị, naanị ihe ndawụ na mawa diwa maa si na mawa ndu. Ala ilhomọli nta si n'olulima. na misiri o ko na nọbi yi biɛ na ụtụtụ a dịbịa Amala sọ fọrọ ịnaka, laka ee o ya nọbi mọtọ, o ya lamboro yi mo bɛ daa kita mi tue kita bo bono o bu je uba daa e kono to igboro na so ko ko ti igbo wa ne da ku ike da ono so ko ga siratilla ga yi ko to allah o alladhi lahu ma fi samawati wa na ga wi na daniye ba ko sama ku to abo wa ma fil amri to ne da ke ku to abo na e ko won so ti ti da annabi mo da je walo garanti no so ko ila annabi mo mo na annabi akwai da gina sai ka ga wani annabi kwa akwai da afi ko kanda buwa kuma ke di ba da afi ko alaka ba yan doro nga a ya bayi na goro dole ba tuwo yan ma ga ya na e kada dole ba tuwo tuwo o ga mi tu aljanna wa ma ga ba ma ila mustaqim la allazi lahu ma fi samawati wa ma fil ard allah na titu ene itinye ba ko sama gutu abo to kin gutu aba na nga we ona o ko ya allah o ti annabi muhammadu awe ba lo kando tina ke ga ti awe na ka gu ta ba ka ta ga muhammadu no ta e ti mo wa ko ti yin duro da wani ge be ga duro wa yi kago du de baya nabi muhammad ban wani kota e ji wani lawolo aka le su ko zandoro wa yi nuri yandoro wa je nu je yandoro wa tie nu tie ene da wani yogo bi suna kago du de de baya suna nabi muhammad ba e gbangba atula e ko le e ji de tabbas ga lamari ga ga ne non ga yi ko to tun ga yi ba wo ya ngamala Allah subhanahu wa ta'ala ga man ata rasul faqad ata Allah dan gora ga mi tutu kina hakika za ga bitu Allah wa ni don bando to ga fi Allah wa fi rasul ya gba soko ya gba tutu soko soko ga ga na ju shawara ma da ba annabi ga gaga kwaji buyo kai wa da ta mun ga da ba sai da le wa ta tu buyo lotu amma dan doro ake zuma ya Allah be tu jira ga da yawo de bukata da zare gun al imam shafi ga kullum minna radun wa bardu dan doro mini bo a dagun gwayawo uto ma daga ya gwayawo a kugu yawo uto ba kugu yawo kuma kugu yawo daga na dagun gwaya أما كوكو يا وانا إلا صاحب هذا القبر في الدنيا كبر إنه غاية النبي محمد النبي قال جان زان دور ده بكوكو يا وبيا أدي سابان لو تيجا جان النبي محمد جان أجان جان يا سيدنا بكر ما جان أنا سيدنا عمر ما جان أقول لكم قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر قال عمر ما جان النبي محمد جان ya mai da daga sai na bakar ga sai na umaru ga ita wujile ya ga yalo da na yadda wujile ga dana wa su ba su kwa zule le kafu hekle daga sama wani ne ga ya ga sai na bakar ga sai na umaru ya laka te ga ya annabi a kada ga zan da ke da mai sai na bakar sai na umaru zan cina ga laga zan doro ta te ga ya annabi muhammadu wujile da duya mun ke kuya mun ke na gena mun sa na o tsaya da ji don ga yi so ko ba ga zamboro nga mai su so ko su na no nga ba su so ko ga zamboro ngun e ga ma o ni pata e ga zamboro ake na mu ja yi bayani wa yi yesi labe ga annabi muhammadu ganci ka ku be ya ta agwa ala e ila umur pata e ba allah ga wa ti e ويفصل بها بين العباد mutagagidadan dada ya o, wa daga yi bi hukumi da hukunci na ba al'adil mai hukunci ya boro na ko da yi da hukunci na ba ya fasi ya na na na na wangina umur ya ji abini gebe na ilallahi tasirin umar sakul wuji wangi ehen tamasha idabe ya zuba yau suratu shura da wani sakuji albarka da karatun igba ni bakwai sautu shura nun bani ga aga da suratu a zuhurufo suratu zuhurufo na surayen nimfa dangane bai azarfai bai dinariye gold and silver ni payan god be salve suratu zuhruf na maqiyatum Maka achude a nabi sallallahu ta'ala sallam na kula kelo madina aya ba mu ga makka ba achude a nabi achude a nabi na a ah, nabi da makka ko kuma ba nan makka go bana adadin aya na ibini ba ko suratu na nona mango yitisirun wa thamanun eh shini be kutwani shini be kutwani mana shini be kuota dinni 89 ngai adadin ya aya ya suratu az-zukhruf na adadin ya kalima kalima ega ega na itini ba ko suratu zukhruf mana yi samanu mi'a wa salatun wa salatuna kalima wi ega shitu shitu da kutata chapu ba wode kutai 833 word nga tinye bakwayo ụlọ zuhrufu na yau adadin arafin ibini dị bana salatatu alafin wa arbauniya ta arfin wani arafin ninni kuntu zai da guta shatu shifi-shifi da guni ya rafi imana 3,400 letters ọba agami tọrọba ọba dani wuba nínú wàtú nga di pàdé àtù abẹ̀tì ní dóòrò náà dání ẹgbà na sùwà ní abẹ́ àgbàdá àná sọkọ́ wùlá mọ̀nàmọ̀nà yìí àlùjọ mọ̀ ẹ̀ ọlọ́mọ ní dóòrò na dání ẹgbà kó ní abẹ́ àgbàdá àná sọkọ́ wùlá abẹ́ mọ̀nà tí àlùjọ mọ̀ Amin. bárẹ́kà láòkè láwọn bá ìtàkà kí wọ́n fúrọ́tò zúkúrò náà sura yẹn ní ẹ̀yẹn nípa nípa yẹn gọ́ọ̀dẹ̀ sílẹ̀ nípa ìní ìṣòtò àìyí ọmọ. Dẹ̀sùnà tó kọ́ ìtọ́ aláwọ̀ kìí dánwọ́n arahman. Dẹ̀sùnà bí wọ́n ń jà ìgbìrì bá

inu ekpangan bɛ hali kuku baba nɛna maa nu da tusu ko to buji ko tenu ekpangan zinu والكتاب المبين نقول له يجكوتي ده القرآن القرآن نا ما يكتا باوغان كان بيدينا ويجكوتي بده يقوم بتوينا ها الذي موضوع يجكوتي نا بيتوتو يجكوتيو so ko to da dama na wai ji kudi da yanzu buri na ko ji kudi da yi ji shi ko ji ti ko ji sakaji Allah da ga nan mu na na da ma kilo di zan ga kilo di na Allah ta ya Allah ji na ko ko ji na wani da kangi daga jin tare annabi muhammadu bai ga shi kuti da yanzu da ma sai da mutu su wallahi sallahi ya gani ga wani wani kin mun ga da wani kiyar da fa bai har ga gayo ene ne da da ne shi kuti an kuya ta da ne shi kuti bai da mun mami kima wani da kuyo kala kuyo a shi kuti bai a shi kuti da mun su ko ran gore ne wa sai ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀ ọ̀pọ̀ ìṣòkò tí wọ́n lè ta àwọn ìṣòkò tí bẹ lítàfi àlùmọ̀bíìnì lítàfi náà lítàfi náà túlà wọ́n ẹ̀kọ́ gbé ipa àlẹ́ni china ipa àrámùdánà nana gé nana gíà ejinna ẹka jinna ma nana bawuyo nana ejuyo lítàfi náà láì ké nàgbẹ́yìn lọ́kọ́ wọ́n ìṣòkò tí bẹ lítàfi ṣùgbọ́n yà إن إيه جعلناه يا لافي يا القرآن لافي يا لتاس لافي قرآنا إيه ببجي عربية نما بابا باللغة العرب بجنيه بلالة بجنيه مشتمل على كمال الفساد والبلاغة ita bila ku pe kada emi gwe fasaha to balaga eke yake pata eke yake pata da ne ba ku alqur'ani ate da na magaga da je ga alqur'ani na amma da ne ga maiwo da je alqur'ani na maga ya ku ka jawo bani ike ya tarihi mai na ike bi ike ya tarihi ma to ba ike bi ike ya tarihi ma ko kuni da ga gidi fama ja je so a gida ebe ya dai su tare mun ga ake yi abu ga ta a nan zuwa ah magana sai wulani amma alqur'ani ujiye na zuwa gangan wulani na san do zai wuna wororo a ce yi kiyoyo sai jina bata ta baka ala bata tun ya yi wulani iwulani amma ya koyi mu da zaɓen alqur'ani kan do rage yi ba da hangina da wangi ge shi tuni bi wororo wa ce yi su kan do wa ce bi shawawo wo ibadun fasaha bai balaga yana alkur'ani da iyaka kur'ani na na yi tuci ji bai ji ni balare da ji la'allakun ta'filuna e boye da bai ji fahimta ita balare da ji ita gwawa ganga ha daga na ga igbere a ji yana ita gwawa ganga ha igbere wani gana wani wani gbana igbere wani gbana balare da yayo

farida an tariq al bashar oto ati gan ide al qur'an nane oto an yoga gan e pan so pe la de deina be kyondo wen wana kana e kira da du ban wana wachinyo kena ku kana wachinyo kena aye zo kana wachinyo kena afufuto ina wachinyo da wangin dole da ba ku su da jima'i wani ga a na ba wani zubin magiya ran wani cutu fotu da ina da nan da nan yi hujje ga ga wani ashe kashe kare to qur'ani je ga nan dora fatana yana da ka kwadin laubai ne ya wasu to mulki sai ba fata yin nafsi ba sai ko wale fata e sai bayan ayan doro ne ba ko sai mulki fukufu tudoi uji tari uji ti uji ge wangi batar bindoro je gogma ezo ba a ezo to mri kino rawo rawo rawo rawo rawo ko te zo dunyo بارك الذي بيده الملك هو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات سباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج البصر حتى رامي فتور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاطئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلنا رجوما للشياطين وعاتدنا عذاب ايه تعيش بعد قتل الراون راون راون راون وليه من الساري يعني على القرآن هو in ba an zo na gowa ga daga uku su da wa da cika a cikin ciya nan amma su kwai cikin ciya wa innahu eh alqur'an littafin na ya gagu guda ana fi ummil kitabi wanda ne ba ko ne littafi yo fata yi ne littafi yo allahul mahfuz e allahul mahfuz nan da ne ba e elona ya gallawul mahfuz na ina bai je bena kakuna wa bai je bena beken da wa bai je bena kakuna wa ce yayi yana ba ta so ko ibili ta ba no ju tare fina mini ta ko lita fi ta alqur'ani da bu ne so ko ga ya da no wa innahu fi umm alkitab ladaina e bai so qur'an na da lawul mahfuz e bai so ko mana ne ge to ne ga to alqur'ani no e gwa shepe da ngoro da jijiji na zanu ta na kwakiniyan gwakwo ibi da an yi adiba kuwa kyar ma huda ba idan ne da kai dan da shi ka kwano maji qur'ana na ga ta ga wani ga ga na ji qur'ana ibi da sokon wani qur'ana sadaka mu to inna nanu nanzalna dhikra wa inna lahu lahafiz wa innahu fi ummil kitab la wallahi alquran na aliyun ina keton wayo ina wata tarjon wayo Qur'an na ce kan Allah tu ka tiyan da ne kada yo fata a taura be injil be zabur be su bi ibrahima wa musa amma da littafin Allah su da littafin al-Qur'ani na ibn na da littafin yo fata na da bi al-Qur'ani wanda ga ga tare ba bi al-Qur'ani wa hucici ya al-Qur'ani wa da yau wa innahu la aliyyun wallahi al-Qur'an na Allah tu rabiu shani lamari alkur'anin na shani ya alkur'anin na bodiyan ka alkur'anin na wala tu zu ikmatin baliga wa makanatin fa'ika qur'an ne le dana e ikimu yau na da'iya kana ngala ga gabe da kuma ya gabe da na ijina a ce be gabe su yi amma zandoro wa kuna amma dana libana enu ga a ji faruwa nan nana tuwo maka wọn ya ele ina ni ẹni tí ẹgbẹ̀ yìí lẹ́gbẹ̀ àti pàwọ́ ẹ̀sùn náà àti kàlẹ́ ẹ̀sùn yà bẹ́ ẹ̀rọ ibùdó kàfí sọ̀kú na tún alukur'an al màláyìí lẹ́ àlá tààtì jẹ̀mánà yìí tí ó nù ń jẹ́ bẹ́ẹ̀ yẹ́ tí ó ewu tí a daga ƙur'an dabo sakwai da hati gaji di sharifahu wa yi azimahu alal arm ebe yi na yi ta cikin bane yi da bike ga ƙur'an na safita ke wasa su e tukwa moyo ina da ci da yakin bane lahusin e ko e tukwa ade mayan mayan indoci tana ita la dendon da ya amma mana ita ji kasu da yana je ji kasu da wafe nga gume ko fa gabe da bai la je ji kasu ta ita la ha ta la igidi ba je yana kan ka to e ga soko e ga soko aka soko la kan igidi dara no gida kan wato an yawa no nyo ko a to do ta ce so shi wannan da kan ga da alle da yin bai kaji qur'ani on to an tawfi kana kana lika da karai to an ka a qur'ani ji ke buru na da ba ta da alkhairi musulmi ibn allah aliyun hakim qur'an na allah to sama a ke budabo to ko da je bai na ya tun bai a kin bona ile bi kenu ina amma ga lufa diga boti me ku da ya ila bi sun alqur'ani tokala soko dayi ebe da bai ga wa sa alqur'ani fite malaika yi wasa su ya masu illa al mutahhar adiya na je lawa to alqur'ani ke pite ba na baina sai zai yi zalili tijina akai malaika soko yo illa liliti je lawa to alqur'ani kala mando ti te dalili ga sayina na qur'an qur'ani kala wa tu maso ga ladi nan ne ta to ta shuwe yo ne tuwa belada bi nye ji makaranta ya al'umma annabi muhammadu ya alqur'ani wallahi tun to awo mun ci sono ida da leno mini bi bu no chuwo yo no la ya alqur'ani abana so ko ga la aliyu qur'an no le na wallahi ya allah tu alma la yamassuhu illa almutahharun hakiru alqur'ani nanama àtò ẹgbẹ́mẹ́jùwòyọ́ ẹnà bìtìtì ń dóró ń dàn kúwà ní àrẹ̀tì ń dóró wà lè ti kùránà bànú gúnmù tí na gú ci dáwọn bọ́gẹ́ ilé ga láàrẹ̀ tó hù dídé dà alára tó tí a dẹ́tù láàrẹ̀ tí sùn kúnà lóbe yìí náà. أفنضرب عنكم الذكر mai balarabi ne ji wazi da alkur'ani ti ga wazi qurani an kura wa ti suna a a a an kuma zikra eh iga ba ce ti kwanan ya faye dangane bai gwalata alkur'ani ne na safha irada an kun mai ga tabbatata ya ya ka da na iga je wazi da alkur'ani ga kijon an kuntu ga yaba na dai ya fe kauman jama'a yayo musrifina na shi zaba na jiki a ta ta a ce la ga mana to alqur'ani a ce walle fe to da laila wannan hara no a bal nu kirku ya je wazi ne ta zuwa da ya tabbata da kasu da ya je wazi wani wa nu'izukum ya je wazi bi da alqur'ani ila an tarju ila tariqil haqq are ta be je be tuba wa alqur'ani لو أن هذا القرآن جاء الإمام قتادة قد أتقى القرآن نربيع حين الرد والعوائد لهلكوا da a tiga alkwana ganin su kwace yi farko ya jama'a mafari wuce na a ci gwana a ce ta kwabe ƙur'ani a ce ta ƙur'ani a ce jalai wahala na da ta kwaga alkwana lashe ba isi biyu yana libya da jama'a wuce wata kwata ga ajin alaka ebo dan alkwana wata bai da wa'angi ni masu koyo da su koga lula ya bala hulu kuda da aji halaka walakin na za a bi ramati amma su ko etu na dokun ya gona karrarawo alayi agwa ma ce yugan ce yugan ce yugan ta tara ne a te paye ba wani suku a ta ba wuce ana mai kigara ta tuba na bana yugan an yugan daga tuna ya kibu ta yin to annabi ce ji wahala na ce ya ja da 20 sana are ya nile ya shi kulwa da ya kuke ya tasiri bena

wọ́n ti fọ́n gbàgbọ́ kúta àyẹ̀ kó gbọ́ àyẹ̀ gbọ̀ngàn yẹ gbọ̀ngbà àdá ìlàyé omi lè kíyà mà. ibùdó kàdéré sọ̀kú bẹ́ẹ̀ yàtọ̀ yìí nga la yẹtùrú kùdù àwọn ilẹ̀ làkàyè yìí náà yìí dàn án kì í ṣe àlàkàyè náà àlùgbà. wa illa zikr al-aqil yina idan yi shi kwaci ya na anuwa wa in kanu musrifina mu'ridina anu ko da la laji wai ga da ta alquran na aga ta da yi ban na ji ya ta ta a je ta bata ta na wa to bo to go so ke ya ja alquran na bal ya murbi sai da furbe milatu qur'ani liyata tadibi man qaddara idayata وتقوم hujja على من كتب شقاوته ya da alkur'ani nana ebe mu je fe ba wuya ze to ko la pa be ko ke na mu to mu lu ju ta ti na dan do na nga ga mo wa ya ma ga da be alam ya nazir qalu bala aje wuja ko وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم نبي إلا كانوا به الله سبحانه وتعالى قال وكم أرسلنا ابتنا نعم، من نبي في الأولين دان tààtìyàn ìdámọ̀ fàárí yóò ń tó kù tó yẹ́tù sílẹ̀ yìí tuntun tààtìyàn na bá wáyó tí ìdámọ̀ fàárí bá tó yìí náà iya àtọ́ yìí yà ṣà ìtura ìfẹ́ àmà ọmọ àyà tíhìm mìnàbí yìí adà ànábì ń dóró bẹ́yà náà ìlà sẹ́dá kánú bí yìí yẹ̀sà yòókùnà adà sẹ́lá nílá àná ìṣẹ̀lẹ̀ bá tó lọ́nà tuntun dóró ìgbà tuntun àárẹ̀ òwe ẹ̀yà elamila eja tiyadi arba'in na suku ta yi sunna yana da ikafiri na yana da jimunatiki a dini na ebe ila ta da jana tàbí ẹgbẹ́ wọn àti anásúkú àti ẹ̀là omi àti ẹ̀jú ọ̀tọ́kọ́ àti ẹ̀bí omi àti ẹ̀tù ọ̀tíyà ọ̀gá máa mọ́ àti láàájì lè tuntun èṣù ẹ̀rọ àlẹ́bí muhammadu náà nínú ẹ̀lẹ́ ti bẹ̀rẹ̀ tó ẹ̀dà náà ó di èé kàdà pẹ̀lú alábẹ́jì bẹ̀rẹ̀ tó ẹ̀lẹ́ ní àlọ́ à dàgbàgbà àlọ́ ní àlúwù lọ́ à àti ṣẹ̀dá ìyàn ní àwọn ọba wọn à dàgbàgbà àlọ́ ọba wọn ní àjíríjà àti ṣẹ̀dá ìyàn ní àjà dàgbàgbà àjẹrẹ àjẹ lọ́wọ́ mi ẹkún dàgbàgbà ìgbàlẹ̀ tó ń bá dín náà àti ṣẹ̀dá ìyàn àlọ́ ó gbá ìyà àlọ́ ló dàgbà lẹ́kẹ̀ẹ́ àwọn tún ní a ní tòdàgbà àlọ́ ní tún àjà tó àná ẹgbẹ́ to ga luwa zan bo e ga nan ce ga wona ko ta ma ne ji wona ko mi ne la wona ko ta ko ne ji wona ko ji ji ne ji wona a la ni bo ya na a ni ka da bo ya na ga luwa to mo ta ji ni luwa mo re o ga ai ga ba ti da to kiyama da ga de ko en dora ko na re ko ma ji ne da tu ba na o so ya nan no eti bana da no wala ro tiya ko ma ke ko so kwa amma dai ran dora kawo na an dora wurin wo lokacin goro tukuna sakwai da zanna da yana annabi muhammadu ya annabi an ka ita ci kuje tuwa ba ta samun ta addini ba tukun goro tukuna yana alani ajajiya abdani agagaban zaji da ba a duba ma nasara na zabi annabi nan yi ma to yi to eh, yi

àti àtẹ̀gẹ́ mọ́kàtí náà ìtura na tóyó dúkìlẹ̀ ìtura náà láàmì àmọ́gbọ̀ ya na kéjì àbò yájà àlákà yé gbáǹgà náà lára ya ìdíkù báwọ́kú ti jẹ́ àbò na ẹ̀ lọ́kọ̀ àná ajá àti káàpùrù na yẹn náà má dòjì fìràwọ̀ ti àti gbogbo lúgbà ìsàlẹ̀ èjò táàmà bá fẹ́ tẹ́ àdínà náà lúgbà a lọ́pẹ̀tẹ̀ ẹjọ́ bọ̀kọ́gà ti gbà kó ìmá bọ̀kọ́gà aláyè níbi òyà tó bá dé bàwò kó kuma sọ̀kọ́ lúgbà ya táàmà na ẹjì dáná a ìyẹ̀gbọ́ kendo aga ala karatu ago kati ja ja jina na to ko da to nda kwan da to kati ji adana e be e be e e gida kendo re e gida la miganti la miganti ana wona la kafu ge da ja jina na waya non e wona na be ai ala ai na diga ala ala ala non na eh na yi tunu sai daga daga abala umma wannan sai wannan sai aga àjẹ́lẹ́lẹ̀ rá aláyẹ̀ ọmọ náà dára ọmọ ẹ̀nà ọgbẹ́ bí ó na náà ẹ̀rọ àmọ́yìn mọ́ gbòòrò ǹtọ́ àsàrẹ́ndà a ti na ń dúró àwọn àtọ́kọ̀bẹ̀ àti náà fi lẹ́sọ̀kọ́ na wọn bèé òye náà dàzùmọ́ ẹ̀ nígbà dá igbóró ìdóró máa jà ìní gbapò nínú ida tura zuku ya kata su ciwo ije ya jiwo jira zuku yin ka fanu fe ga lamara addini ba ga ya cinwa a ga ya cinwa to kuma gari buki da ya ya mashi na eh e, lababa da da we ba ene beke kan cinna na wono garo ko ekyo ege

Allah subhanahu wa ta'ala da wa madha masalul awwalina wa ko gana ko ton ce da mafari Allah ngai mana Qur'ani bai ayi da labari ya alaƙa na yi fari mafari nani yato ga ina na shi je kita dana inna na naf'alu bil musulmi. kin da dai da kika ko tunai je sai dana kai to ko tika tika ya tige an mu mun da ka ce ka tuko mu ẹ̀nà ó ti kápọ̀ kan àná máa gẹ́yì ìyáde ṣì ń tì lọ a ìbejì ń na ìbẹ́ta ṣì ń tì ìdàtún na ìyàkátà tó ti bò ìbejì ń na ìyú kan pa àgbẹ̀sùn náà láti bí dáwà àgbẹ̀dẹ̀ ẹ̀fẹ́ jẹ́ kó jẹ́ àsùn náà ẹ̀mí ń dóòrò wárí àjẹsùn náà dáwà kàtà ń dóòrò túgà àgbẹ̀dẹ̀wò كيلو وكنا ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم ولئن سألت يا محمد آه الله المشركين دعوة النبي محمد وقعت كافر النبي كذا جادة لدي جادة جادة جيجا ليتا

al'arda ma'ada wake lati fare fare ti ciyaye a kusurba ede otafibo wakin dapu eh ejo alaje ya tuba to etikin mo ya sawasa etikin mo ya jinnajo etikin mo di katapila adena ya jobe kina amma o ba so ko ba take lafiya na ga ai e bo eh, e de bo mara ai wa bo yoni kila ya humi so kwa yo ja'ala lakum al-arda mada lakin la ta pare ya e ke nta tima e bo e de bo me tabo e di baro tabo e lele tabo e jinna tabo e jinna tabo wajen ala da ko mi ja lafiya ye fiya etiye kinna subula eko eko yi ekpa yi leji ya te ta da sa ata abo ata abo ata abo ata abo lagos alo ata abo kanu alo ata abo abuja alo ata abo ma eko eko yi ayi na te da eya jin idana eya nuwa idana nkpato tutu idana daba idana na etuna bitile na ya adaza na ekwo imete na ya adaza tana ni sokwe ja tiga ya yoni kan na okun eke na ake ekpe sokwe ya ibada lugu ani banji na yi ti pa na ya ewo nde sukuki na ti padara ye na sukuki mu fi o ki ne ju tana mo je sukuki na ojo nse na kan na okun da angi na ake sokwe de ni na sokoro jina bi la'allakum tahtaduna ebe da bai ke ko da bai ga le na je ayu yo sokwai ke ko mm والذي نزل من السماء ماء Allah na gari da na ci toto sun dai nan zala wai ci bayaye mina sama ima'a wai bule bayaye daga sama bi kwadari da burugo da kullu a goyen yana a ga ci wa bayin da baya daga fito ike da na kai na lena imata kadara na jibo na wale kama tunga ajele ele kie uso ele ko tantoro te sawa ni kwa bana wa pajano te baki bana wa rojano te robi angi te kuno mwa te kuno shago kọ̀kọ́ àgbẹ̀mẹ́ dán ṣe wọn àdùbí ààrẹ wọ́n yíya tẹ́ ilé máa kò ní èmi jẹ́ àtẹ́síwò àmáwọn ìdílé nàìjíríà àti pàtẹ́rì ìdí fún ọgbọ̀rọ̀gbọ́dọ̀ náà àti ẹ̀yìn náà ìfọ́dọ̀ rẹ̀ màálùm bẹ́ tún ọ̀nà kò é gbé náà àti ẹ̀sọ̀ kó èkúlò ti kí yẹn bẹ̀ hásìbìlì áàdà bẹ̀ kẹ́ńgọ̀ ìjẹ́ bùkátù jẹ́ náà àti ẹ̀sọ̀ kó èlú bí ààyè walikibaya bekendo wa kuipigana hata kasokwe lubi ayo amazo kwa roa tubuhuro ni ele na zeya nina gala wa tupeni bawa tikiwe tikimbo bawa tikiwe tikimbo oteleko ga adongwa ho amazo kupa lokaci lokaci epo epo eka eka se dubei karai karai karai so kudu albarka yuyai so ya je

kpanara ati wo kaye nkara ni yadi wo kaye mi yadi wo nanko wo kaye tí wọn ayi nọ. kaye wọn sọ kó akasi edu ayi dédé gidi nkpa kó o ti ní ma bu dàn àmọ́ nga ike sọ kó yẹ dájà dàdé yẹ lé dùn fún wọn jẹ ọ ẹjẹ nà máa dùn nà wọn azù. eléga àdùnkà wọn kọ àdúrà kíta wọn kọ ẹsùn bọ. ń gbọ̀nyìn ìdílé àdùn ọ́fíìsì láwùjọ títí.

amma gara ne a gwata ne sakwai tisira sakwai hiri sakwai na hadu oh amma a kpaya bi da abuwa tuye shi re an zo luga aya da da ne dai ke tsaye fiye shi wani daga jo ku ni kiwo ito cigon kazalika fa an sharna bigi baldatan maitan iga dule kekiyan ga da sun lara kin nawo kpakpare titina kiya da jera ayi kan ka ga zuye da bo mọ tó àná kaka sọ pé lóòtì àti ìlú tó yàn. na kiti tule juna mo ce lẹyìn titi na a tiga da kukuro juna ètò àdéjà da tó ìbòyà ọmọ. a àdéjì yọ àwọn kì í

banan kanaga gina kawai da kwasu bata na wa jiwon su tuwa ba ra ga ta da ta da yayin kudo ce ya kudo ya yo na na aya ya sokoyo wata bola wata biya dabo biya ma ke waye na ya dabo bi kadalika ti ele goya ba ya ya goya na atiga ya ti tu ki tamboro maana ki yawma izin e ba to tunelo yawma yaqumu nasu bi rabbil alamin kuna ndoro ra ti baro ji baro to chu ata gyon ago igo e jogo dina wasi flamo tayo lana majina de ko da bawe lana jana de ko asara we so ku ya isa me na sara e ko ti ga da dina za ta bi kini babon nan da karatu kane za ki shi na su kufar gani da yi sai za ga umaru daidai da bayan soci na alkhairi bisa da su bashi su kan fe kane za ga da na da kardauci na kula yi aminci shi ne yi ko fayin ya ba ko da takaici ko bukata yi fatu yayi ko da lafiya man ila su yin so láyọ̀n da kan nan da alkhairi da jike sa islam da fatu ne da yuji fata da yuji hidima ya dini wasu ne tani gana su ko san wa dure yayi kwalu agwa ya kansa na gima kwalu agwa ya kansa na koma kwalu agwa ya patan doro ma kwalu agwa ya ranta ma kwalu agwa ya zuye su ma kwalu agwa ya tsara ma na gaba sun gani da alkhairi wa kulu qawli hadha wa astaghfirullah li